ya komori awa ana ke a mekala nyango ya to in a kohe ajin ana ke anyi eureba in ho ramadan awa bela me era 1439 ana ikon to mori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nan medina da saru ho ibo ihana ke anyi ohuri hinta in ho he era 2018 sura ni sa wan fatu bakara da ke aya ne ka dere ma ere ona be ay kono ma zona wa ta'ala ka بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أوكي يهدئون الله والذين آمنوا وما يهدعون إلا أنفسهم وما يشعرون سإن شاء الله يبين معنا آية نايكا أو ساسا من همه ana ka ọkwa ana ke anyị ini ada ana ka ene ka ire ọchịrị ene doyo mọsọna wataala wali ọmị lahir atakwa rema ido mọsọna wataala dọke ezene wama hàn bi mumini ẹwẹ kọ mọlẹ ẹwẹ ido mọlẹ ase apẹjuwe ire papa ana ka ene nye ihọdi ọnà allaha wàlẹ́dínà amanu nama subhanahu wa ta'ala la se ila ya sabe anaba se yanguli mi ala na ka e eh, mania nama da ka fi qulubihim maradun ene aya ne ne anye enwaze anyuko fazadahum allah marada dama subhanahu wa ta'ala da wala mada tunu ko noywan nama rike walahum azabun alim anye wa oya anai ka wa cha da ngolin sa ko be bimma kanu yakzibun agobe irichi anaika eniche nire de ahwana naika eya mehai oika ona mazuna wa watala ana ka fi qulubihim marad yani ibn isaac ate sayyid ibn jubair adahun abdullah ibn abbas ka ka oika ona ka fi qulubihim marad qala ashak ka enwa enwa ze ona ka o inayen ukwana ko inayen ona be ukojere kan aba mele me mujahid an ikrima ati hasan al basri rahimahullah alayhi ati abu aliya ati rabi ibn anas wa qatada hono be ikrima ati taul daga fe kulubihim marad yani arriya yani ukwana ko ina yani ona bu ko oyi mere ma yani umma mi sonon weska azenere ka mona me dan wa qala dahaq dahaq an ibn abbas wa ibn abbas ajma quran fi qulubihim marad yani ina yani anyuko qala nifa dan ko kono ona ko oybe ni masan dak fadadahum allah marada yani omori o datuno kono wa yani ona bi nifaq ona be munafin jana ko mo na wa taala awal malakin da to wayo an di abdurrahman ibn zaid ibn aslam dan ka oyka ona mo na wa taala ona ka ka anyo ina yani ko dak hadha marad fi din wa laysa maradan fil ajsad

ebobo anaika on ina yene obale mame ko nyukata una ban doka ai so mina beka anna maraduhum anna maraduhum kana fi din yani okonanye ebo okono onobe adinin yani okono wa huwa maradu nifaq wa shubha wa shak wal hayra onobe oko ai menye mosa oko ebadi oko ojireka atukono ekaye yani ebe kwe ono noro abazi o ya na warkozi yani onyu ku o jire ka doni ku ebazin doki ya po sele hunu mo na wa taala ko hay hunu ko non dok wal marad yati fil qur'an bi ma'nayin ay ka ono mo ka ka fi qulubihim marad dok isana hu na ko no obe in qur'an dai ka itume ebe bosin marad shahwa wa marad shubha anye oko akoza sa so sheyan

فكما في قوله تعالى أزمن قوم وتعالى تعالى أما نساء النبي ma subhanahu wa ma hewe san nibi ke enye na ana we ka wa nya ngo ri ni oda ile o ma ana wa ka wa sabe ne do wa sabe no ma subhanahu da ka wa ka fala bil qawl enire yo ika asu chinji ijo wa kare ya yani wa wa kare ya kare ana ka o anyị onye na-ememe bara nwe anaghịka bụọ mekere enu hini hunaban ana ndo ko ama na bara nwe fayatma ulevi fi qalbihi maron do meke anya ya nete anyị ụba mba anaghịka ọnanyị ọnaghịka ịna ya ọnyụkwụ ana ndo mazana wa taala do ko kunna qawlan ma'rufa wa ba kale nene onye ne ọkale anaghịka ile ọnọn ile ananyọ izọbin ile anaghịka ọsi uzuzagem ko ede ka gasa nye na ka kare ana ndure ka na kure ka de ya kure ka ka sautul mar'a awro onye na eba ho aho ele ko ke na da ko abuke onto mori sallallahu alaihi wasallam o ya te en atasabi o naro ate onye ne onto mori sallallahu alaihi wasallam dok e yara alenya oni isono risa no me o ka ro ne sa dok e yara alenya oni isono no ba no me

shahawa yani o isi sa sai sha na ka ya na onyo kumi e na ka ya na nile anya na ka ya na opola hu dokwon akwụkwọ ọkwọ inan were ka enwenye dokwa na ọdụ ọdụ ọkwa esko na onye na mba ndọ e na ọkọọla dara ka asa hasa oyi kone masu na wata ala ana ka ke fa amma lazina amanu fa zadatum iman فأما الذين kawe la nene ana ka enne do yo mo subhanahu wa ta'ala do me ka agobe o do wenni ile ana ka o be tu en do me ke enne ye da to ina do wa hum yastabshirun de ile so ayo hini o ili joyce ne o ida ana ka enne le amma wela na ka wa malazina fi qulubihim marad awela na ka ayeni onyukon fala datum rijsa ila rijsihim yandonyi edato ebobo teleso ebobo ana ka ye ebidila ku hinai enen ne do kene to honai akwa ma to wahum kafirun da ni shata ta da ka tele so ka huri ki ayi e nanin doke sharron ila sharihim ene da ti no dibi udibi na ka ene bi nan wa dalalatu ila dalalatihim da da ti ni obi buhuro de awabele mi oyibu ana ka ile e swan doke wa hadha alladhi asanabi ana ka qalahu abdurrahman rahimahullah abraman omulya menwara omulya mayamba ati Hassan, wa huwa min jinsil amal ka ma ni me ana ko na wa taala o tinda to o ọzọ na butosi ana ka esi yala agobe enwuri me ona me no koran tako wa kadhalika qawlahu alawwalun ak e ana me ben even papa ana ka e me hayle na ana me kan den dobe ehi dobe opape oyin ko mo na o ma na ya dawda ko lezina zadahum huda awela na ka enne woro turode de ya masobule kene jizana anna mazmana wa ta'ala don da tino ibo jojode wa wa atahum taqwahum an wa hi anna mazmana wa ta'ala yani don sewa dure kai azanan e ahura ino mazmana wa ta'ala doki oye kono ka no mani sawe ke fi qulubihim maradun fazadahum allah maradan walahum adhabun alimun doki anye oyanaika wocho de ngore sebe bima kanu yakzibun agobi oyiko hileche anaika ekwa mori hileche wakuri a yani anye riwaya e oyike anaika yukazibun anaika wakad kanu e, mutasifina bihadha wa hadha okawabika ajuwene ne lilasana tasan fa innahum kanu kazbatun ezebin anaiki onile cha wa yukazibuna bi gabe ko hile che ni sana ka ote yajma'un na hadha wa hadha oka enna ko go ina ka ni asan onile cha bi dere kure hile che ay fahum kalbatun fi anfusihim oka enna ko hile che ene aya ne ne kai ire na kana da tunan eze maninye dan dala bi ka den ni ko hile che ire anaika ile che ire ire wirabin anaika algoib ezenyi oyan ohurite dɔka li annahum lam yominu ago kɛnɛ dɔ ago wa fakolobohum mukazibatun di aya nini dɔ ko dɔ ika ayiri tiɛ bɛ ana ika bɛɛ tete fahum kazabat fi dawahum iman ɛnɛ tiɛtiɛ ini ɔye ka ɛnɛ kɛnɛ dɔ wahum mukazibuna bilgaib de ko hiri tiɛ yani isana ika ɔnɔ bɛ ɔnyɔ yɛ isana ika ɔtɛ fajama bɛ na sɛrɛ de kɔɔgun udibi ɛɛba. Eh, dr muhammad hasan rahimahullah alayhi on melasa were on medure ke agoke ayi samman na ko wa munafiki on sevi uyataiwa on be kai ireye ni ile tiabe on medure ke in hadisa na bedeje ke asi munafiki ayatul munafik thalatha kunyala inan on be iza hadatha kadhaba ijanne kale ben ni chechen dɔke anna azmatul alam azmatul sirk oke enkata anaika anye reso helam ono be enkata ize iza ya ize ne ze konye de si wahala naika eho inane na ke fa anna la alamu zamanan intashara fihi hasan muhammad hasan dɔk wa zuifat fihi alhaqa'iq dure kai isanai ka awile akura bala dai ka bele asubu ko koben wa duyat fihi alhuquq ka hada zaman di haki ada isanai ka haki ono zonon awolo koben dori buhun wala asman ke umonai ka yaina nan waki fa nazarta ila hayati nas nazratan fahisa ana bikawa kani e hada oile ana ikawa nyane je ngwatere lawajada jul ahwalu nas kasban fil aqwali wal afal oku yani leka umme yani ọrụ ọrụ enire ara azọ ọrụ ọrụ mma na ọrụ ọrụ yani ire oke ni biriche okọrọ ime ni biriche wal ahwal abome bin condition ni dure kai yani eve ni onye kai amma da menwa na sika bani satitayan yani is living on iriche donc fabil kadhib tahtalu dual yani lile ce ase kanko aya kura dule kai yan jizure ce ya zarin watan tahikul arad yani ubani aza dachakan wato watu mukaddasat a hana ka a ah, sacred a hana ni banyo abin da dotin wato su ku dima lile ce anase ozawra wani rika wona jin jizasu jizure ce azawan bil kadhib ile ce yudammar al bait ana si chakiri hindure kai ile yenye ba na enwa ngolon ile cha si chakan wa yufraku baina zawji wa zawja dome ka anyi ehahi ina kani ebalusi ana kai kwa na wa yusjinu al mazlum sanawati tawila bi shahadati zur okay dak shot nan wa ana kai ena mi hunain awona mi hunain da dai kona abezen awona mi hunain da shot nan wa irai ana ka ogodo seme agubi ivenu leche ana ka bado sura ile so ana ka ummo ile oru oru okoro oru oru ana ka za me inu ma non dobile che na ndore ka simu na bi ke ile ana ka anyi na nyi amma enne se to he dobile nyi dake hal ta'lam ka anna allah jalla fi alahu inu

وتبين حكم الكاذبين في الدنيا والآخرة دامي هاي إني أكاري إيلتي إني هنون أتكوال لما كما قال جل وعلا ألما كم ولي نايكا أنو جيو دك شتاهم دانو إبا نمكا كا إن الذين يفترون إن الذين يفترون على الله الكذب لا يفترون umar bana wa ta'ala aka fara ta'ala awela na ka yaftarun ben ni dare ce ko morin umar bana wa ta'ala aka en never hapa oye ko ana ka ya ile umar bana wa ta'ala ile ce osimi oze ile ce ose menwomen ana loke wal kadbu lahu simmatu yawm al qiyamah ana ka e, e won re ce en wuri mi munafiki ana ka ileche esike he neten ene ojisi kala bere enin enne anyu samu epo yom alkiyama hina yahruju nasa min alkubur hufatan uratan gururan ene monaika azene ba se to he uni kuta daika ene ahozusu aho aho deze ejuwa wenwene okay kal tajarradu min kulli shay'in enne la tosusu hune abisa sabe unzur ila ujuhi huna oka kani eyi iri merene ona ikon tiawe nedo oka ujuhu mawjudatun fil ardi al-mahshar oki eyi anaika uwere ene aha ka sawadil qabr oka dure kabe mine umeka ikuta na me minawa abo eyenen abe me minen doke abe yani iya na ka on rechaven ana ka don be quality nya ene quality munafikin kama qala ta'ala amma kuma mun ka ka wa yawmal qiyamah wa yawmal qiyamati tara alladhina kadhabu ala allahi wujuhum muswaddan alaysa fi jahannam maswan وينجي الله الذين اتقوا بما فازتهم بما فازتهم لا يمسهم السوء ولا هم يحزنون أما سبحانه وتعالى أكاكو يوم القيامة أبيلي أذننا إكا أنلي تشابين دي أدالي تشيكم سبحانه وتعالى obeere ki iyani ni muswada dai kabe mini piripirin don ma sona wa taala an kawere jahannama ona be ahoya ya ya, be na kai on le ko katan ebe na ni kan webe don ma sona wa taala en ba ha umuri ba ha en abe ala na ka en ne nyen ma ma sona wa taala en ememe mere ni me lele ogo anaika en nere anaika en saba kanyowa udiwi awa kanyowa yani enere ba ini ayodu ona da masana wa taala ile ile ce bi ka ile ile kenan annabi sana ka munafiki enne sibara enne sibara di ene ka wiri amma ana ni na ya ni wiri ona da masana wa taala da ka ka inna ladina kazabu bi ayatina innal kazzabu bi ayatina wastakbaru anha لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المسلمين لما

nama sana wa taala anyi en jahannama wa akilahu min jahannama mihal aba anyi ne jahannama wa ahana ka ahoy so be no da to te dai ke la wa be yani ebebe ni da renyi era anaika adawe nama sana wa taala ka ni mi su wa tan enaika e ile su ehuna eba ina ne ona nama sana wa taala da sa ke ina ya ne anyoko fazadahumullahu marada dɔmɔ sɔnna wataala dɔda tɔɔye wa o kɔnɔ wala hum mazabun alim danyɔye wa o yana ye ka bɔ cɛ zan ŋɔri bima kanu yakzibun a ko bɛ o ye ko hirece ana ye ka ɛ ni ko hirece dɔmɔ sɔnna wataala ere ana nye ɛnɛ ba sere bɛ da ye ka ana ye jere ana ye sɛbɛn ana dɔmɔ sɔnna wataala dɔkɔ man azlamu mimman iftara ala allahi kaziba. amadu na wata ala ọka baa nyere na mehu na huni ọna ọ dari mori ire no mori ọka dọka ọka baa nyere na na huni ọra na ọ bọyan da ika ọ ima ni ka ọna ma na ka e, ya a ila islam bee claim ba'a sa ka ya ya islam na ọmọ ọdún wa taala ọmọ abọrọ wa jose ìragọn náà anáyíká ìragọn dẹhùn nẹẹbẹ ọ̀nà luleke isanahi ileke simal munafik wa alamatu ma'rufu biha yani isamu munafik yaben dobe es asiye anáyíká yi aaye walede agbaba ẹhun no nimisi ẹni sẹ họda wa ma naja ma naja fi dunya wala enyo naika oha ina naika oha ina hono na tekwe ma ebele zaida ona dule ki omol mana wa taala wa laqad zaka Allahu almu'minin omol mana wa taala ora yani enaika enne do asadikin o do wana dukane do deni zaida to ini aya ororo ebe eka amma do bilin na daga ka innamal mu'minuna allazina amanu billahi amma subhanahu wa ta'ala akawira naika enne do enaika enne be komori enaika enne do lilo mo subhanahu wa ta'ala war rasulihi atontan awale manaya thumma lam yartabu enne banani oyjire ka ay munafiki tataraddat ayanon banaji sidede yani iza ayani victory iza of kana oinanin

enwuri mi ala na ka e manu ya enebe ele na ka enne nyi da ona ndure ke enwuri mi o ko mori ona yani en mehure ka ke ne ne do de tenje sana e e ki o jere ka o ya ndo mo na wa taala en zatu هذا لك من المؤمنين wataala oka anyị inuko mori rijal ejenero anaikaye enne ko hidela okatete anaikaye enne meriro mori subhanahu wataala yani tile so na ejen enji monaika enne fijesi ebi irimana naika eji ozi eko mori ijona awo inaka no ko mori amma anyi enkata naika mori subhanahu wataala o tizamu ko mori re ijona dole kiyesa ngokoyan Nama subhanahu wa ta'ala, okay, next.

enejisi chuze nyenye eleba ni oyi eleba bara hunne esana ka ene elefan yamma sana wa taala dok agobidi yesu auta elana ka ene kelela lele eza esana ka ene ka muli na jaba ina na ka kelela dok don no so ya rowa enabe wa yu'azibul munafiqina don no so ya le na ka ve meni mosan ozo no mori aw ka alaihim awika don jebewa dok inna allah kana ghafurur rahima fadakara mɔri sɔnna wataala ɔnɔ jiibi yɔdan de ɔrɛsi ayan ban dɔ tora dɔ sasan ɔnɔ mi dure ke ɔntɔ mɔri wale salam ɔrɔ azɔɛ yani udibi hɔtɔrɔ kad fi umur kɔla tahtaro likasiri minna al'an alaban ɔki ɔrɔ azɔɛ ɛnkata ɛzama anayika ilikye kowɛ anayika ɔrɔ ɔrɔ ɛyara ɛyɛ kuro kaye. إليه ببولان ذلك فقد ثبت في مسند أحمد وسنن أبو داود وغيرها أو يبتا إني سني إم أحمد إمام أحمد ابن حنبل أتي سنن أبي داود أتي أنا أو بلمي أذن أيضا بسند حسن من حديث عبد الله بن عمرو lili uzana de dobe ana ka o je tare ni hadisi abdullah ana wazi am qala wa ka ja rasulullah sallallahu alaihi wasallam baitina antum muri sallallahu alaihi wasallam ọbẹ ine hidai wa anna sabiyu sagirun ọmọ bọ dọni bó zuwe anaika zuwe chie ano ni bin fadahabtu al abu don na kono na ma hen fakolat li ummi onyan dok onyam dok amen ya abdullah ewo oriho mori anahi abdullah ta'al utika be kanyi suma so fakola rasulullah sallallahu alaihi wasallam onto mori omori omengola dole mo hayo dok ma arati antutihi sai sanaika wis kawasayo قالت أردت أن أوتيه تمرا لو كميس كما سيا إدبنا قال رسول الله صلى الله عليه وسلم دون تمولي أمولي من دولة مهاية لك أما إنك لو لم تفعلي لكتبت عليك كذبة أو كأويلي أو أنا بكاي إسانو كواسيان ولا بسيا أبا تشري أو كاي ويتشي يعني ويلي إن من تمولي صلى الله عليه وسلم إلي أنا كأنو ما ينام yele ko hulan tiya sa na de muhammad hasan to ka tara fi hadhihi al ayam idha taraka al bab o kali bele kai bola eno mo na nan ijaman hulala yani zaidu minan nas ala ahad dule ki ani odana ka obe dosu ko la nyi zanyanyin فإذا بالباب يقول لولده أو قالوا لك فإذا بالأب أدا أنا كا أو إنه دا كايو جان كاي كله كايو كاي إن أبي غير موجود أدم ọyị na-ehi eko adan o do kaka adan ni ni ama o kaka ayoko no ni loko hakaza yugrisul walid al kalbu fil walad an ada o me chire tinai ujan ame me keke wo wala yadri do e kai wo do kono do na kosule ti hure la yo kai ona ka ayo da ada ya te do le hure do ka ada do ka ka ayo ka kono ni donc awa mele wa tukrisul ummu kalbu fi kalbi ibnatiha wa hiya la tadri yani onyozi ore chire tinai o jano nyene isana hiliki oye donc inna azam wasila li tarbiya ala sirk wal al qudwa okay ozi anaika ono je tere anaika ali kozi ana ka wa meka wasile la pa an yakuna waladu sadiqan ma walidu sadiqan ma auladi ana ka ewadozi wanyize zaliri ozi eyewo ozi ọnụ akụwa ma wa ba kare aika izaiza ụka ya aba melebi onye ka ye onye ọba kare aika izaiza ụka ya ozi akụka wa ma ewu onye nwuri ka ọ bere onye nwuri ka ile echi ya bin ama ozi ọnụ anabi ka e ha ma udere ụhụọ enwere mmiri chi ọnụ don reche ọnọmọdé ọjà ọnọdọkẹ máa ṣàtọ oṣù yawman bi ihtiyali e فقلد مشيته بانوه فقال ألا ما تهتلون قالوا لقد بدأت ونحن مقلدوه يشيب النشيء الفتيان يشيب النشيء الفتيان منا على ما كان أوده أبوه أكما شطعوسي يعني إنمي أنا أنا هتشناو أيكو يعني pick up

ala alama tahtaluna suwe utina nene kọlu lakọd badata wa nahnu muqalliduhu daka onya ewa nyimanen ewa na hama wa inson wame doka yasibu nashi'un fitiyanu minna ala ma kana awadahu abu oki ozwe iba na abela doye enwu ozwe mu ha anaika abela ina nwa seven esa naika obedu kadano ronyan eneme daika ono yenwu ono ndoni ki wa ebiri e mu na bi ka bi kai isana e hi ti ko akara da kai e ele ile ti ahura le nan sagaba an yanya na ka o ni banka wa ba pozi je ebiri mu na bi ke tin to do ahu na no me boze atai ka e wani maduta wa ziko ko nya ayon ana ndure ke ala no ba musnad ahmad ibn hanba ati sunan tirmidhi asunan nasai ati musadrak al hakim in hadith hasan ibn ali ibn abi talib ok habistu min jaddi rasulullah sallallahu alaihi wasallam ma ha hono be adam oban yani ana bon to moli sallallahu alaihi wasallam hasana manika ka o ka kida ma ya ribuka illa ma ya ribuka na watite esonu wa mojere ka na nguna na ka wa mojere ka na na ba doka fa inna sirku tumanina agoke sana hire da wa kire da anya awda anane tena ana kire da wa men wa innal kadhiba ribatun awere

den do da rewa halaka ina na ka o halaka ina e hono ta ko da ma e bi sonu le chekutwa ona ndi mu musuna wa taala da qala hum azabun alimun bima kanu yakzibun se ko o yonon tuwa agobe ina ka eni yeke e yeke ni e e leke ona da rewa ni hadisi eh, ani mi imam buhari da ini hadisi samura bin jundube qala wa kana nabi sallallahu alaihi wasallam idza sallata salata ijaa kusala ani eja ni biya kusala akbal alayna bi wajhihi especially isale etumian do be ka iriyan fa qala lakum man ra'a minkum layla ruya enere naun enajin ora qala fa in ra'a ahadun qasaha ayona rura doka fa yaqulu ma sha Allah do ko zo muri fa salana yawman do hoyseina ko nya fa qala lakum hal ra'a ahadun minkum ruya anya da ina unajin anaika orura قلنا لا ديك هي قال لك لكني أولم رأيت ليلى رجلين أكمل إن آجن يعني أنرو أبا أتياني فأخذ بي فأخذ بيدي أن أبا أن نبتم دذا مبان فهرجاني إلى الأرض المقدسة دس شان توه نمون أتناي كا أتني نعمين فإذا رجل جالس دنجي جنرو أنا كاياتو ورجل قائم بيده كلوب dani jonaro ana ka o oh, jen enoban anyi ogo enyu se kalum min hadis yani ogo ana ka enyu se asumen qala ba'du ashabina aka aipaini asabiyin an musa innahu hunwa musa ka innahu yulhilu zalika alqalum fi sidkihi yani ogo enyu sanno ana ka botu te koro dan dolen dojo nwele nun hata yabluga fa ko lo dan wona ah uh, ko fa ko kẹlẹ ma lẹ fan sọmọ ya falo bisirkihi ọmọ dọ lẹ jọ ọmọ jọ ń wọlé dọ ma se ha na ŋun nọ ilẹmọ bani lẹn dọ wọlé mi yọsa dọ lẹ jọ ń wọlé yọsa dọ wọlé se ha na ŋun lẹ ma ok ìjọ náà mẹ ta iná sa wọyẹl ta im sitkuhu ahada yẹni ọ̀nà ma ń ha iyọ náà dọ lẹ bi fàyà òdu fàyà sinahu misilahu dọ wọlé malẹ na dọ wọ mẹ kóòtù ní kakẹ ma ha dá sọsọ ni mi kọ́ ọ la وفي الحديث إن حديث أنا قلت ما غاك توفتماني ليلة واسم زيزين إن راه آجين فأخبرني أما رأيت كادو من نسانا كميلي قال قال لك نعم دين أبا لك أما الذي رأيته أولا نايكا ويلي يشاك شركه آها أنوبا أما أنا أنوبا أوكي فكذب يحدث بالكذبة أنا بني لتي أنا كاي أنا كالي إلين لتي أبن fatahmala anhum hata tablugol afak afak oke daadire no hure wo daada akwa ka poro da ngolele fayasna obihi ila yawm alqiyam ana ba me poro de ko yawm yawm alqiyam tseme agubireche ana ka onobe ere aname kai aye ni okunya won dok e no me internet bora ana ka onyo se nyangu to he do ni either any of the sites do che che ha ile che ala ana ndoke isana hilela huwa tariqul aqwam ona wuzana ka o jetere allazi man lam yasir alayhi kana min al munqati'ina halikin ona ko mo zona wa taala o ro ka wa ina na ka oni ze da ubin dai ka o da ubin ili che hura te pol wa na kale ili cha so hanan o ko ina ona ora ina na ka ora ji ko re ini hauna aya mbo mo dora halakan dako huwa sayfullahi fi ardihi allazi ma wada shay'in illa fatahu ọkụ hụ mori ọbịn anaghị ka eze eche ọtụnụ sanya anyị lụsịtịfụ aka ọda wama wajahu ahadun bisirk batilan illa ahụ, ya yani ọzọ bụ asịze za beriche yani da ka ọzọ bụ nasubu dee ụgbọ ewuri da ịza aka ya asubu ọnụ ụgbọ ayere mmadụ ehu na ọnụ ndụrụ ke isa na ahịrịla ọ dakarị irechi ọkwete doku ihize ịza ọkwete ihe ọnụ asa asan agwawa anabika isana hidaida onabisa naika ohoda ini abe emkata anaika odo inanan odo inan onama dure ki adaneta ini edanaika enne jinye ini onto mori sallallahu alaihi wasallam ama ni gazwatul ahzab sorry ama ni gazwatul tabu eneta anaika ejitirema dure ka na ha e ama dena bika isana hi halaka ono ehe ni resoyan ono ndoke isana hi leche amma kal fa huwa shu'um wa balun ala sahibi fi dunya wal ya isana hi leche udibia be ndobe la na ka e che che na e ne hana ta kwa ma be achere ini achere ahlun nifaq allazi tahallafu fi ghazwa be achere ina achere onu munafiki ana ikise kwa na ana da ngolen bi makanu yakzibun ana ka e ne jinye ini oye kure ko ron to mori sallallahu alaihi wasallam wa tahajjaju bil hujajil wahiya kadhban wa zura dase mi hujja lili hujja na ka enwe nwoben lili oyi cheche oyi darebe ana ka e ile non asuwaben fakana al akiba lahum al wail wal halak wal azab dana be ka etahe ile ni ona be ka oduwa ko hayaz na se halaka de oya ana ka daniel wan kama fi sahihain asma kama bani buhari ati uh, ati uh, muslim min hadisi abi sa'id al-hudri allahu anhu warda in hadisi abi sa'id an abi hudri umuri naira anna rijala min al-munafiqin ani ejenaron in ena eh, ka be men mosan fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam in ummuntu muri umuri ma dala mo ha kanu idha haraja an-nabi ila ghadwi tahallafu anhu eji annabi sallallahu alaihi wasallam o to he ana kure de ne jitete enne sa san ne ko na wa farihu bi maq'adihim de yehi na lele ya to ana ka te hilafa rasulillahi sallallahu alaihi wasallam o ijo onto mori sallallahu alaihi wasallam yani onto mori ma ko ensa ka sa onto mori dure ka ya

eje ọta kene ụmụabọ were ka erehi n'ugboro adanye ere ọnụ a na ejiwa n'aka ni ọrụ atụ awụ ọnọdụ dọka adenen azabin anaika enne kene sa son tumori ebe ya je nwo aka katara ka ha semedi ere bayi ni ọrụ naika ọ man mere ọnụ dọka fa iza qadima nabi sallallahu alaihi wasallam ijan ni bi ọba hon le kono be e tazaru ilayhi de yesi excuse i ana ya ka yo wa fụ de ya hiku wa habbu an yuhmadu bimma lam yaf'adu des kai agamene eni sana ka eneme yani inu mona ka asere so wahala dama bere were wa ejara ina nworo ejana de kwa eh eh mani men eh sonon eh amen onam de mona wa taala do che heta eni re ni kai la tasabanna alladhina yafrahuna bima ata amadu mona wa taala okay asuhina ile ele ene anai kai yafrahun eh hina bima ato isana ka ase wa isana ka wa taala o mudane wa wa yuhibuna diyishan an yuhmadu bima lam yafalu ka agamene insana ka eneme o ko abadu mallasin amma adu mallashana ekehe ne inan amma eja anyi le dobe na he ya komura wo mallasha iwe ri meda da durika in fact aworo ka yana du mallashana na akwo ire yin whereas ama atọ kẹrẹ lan eze ere lan oye ko yuhibun ezi kaye agamen ene esana kaye lem yafalu ene boboto yani oyile tan oyije andoje eze ere wainan ana ndo mo subhanahu wa ta'ala da ka yon to mo sallam atasabiyan kafala tasabbanahum bima fadati min al-azab ولا Umar bin Wata'ala oyi mani ka ene mana ka ene shanguti na Canada ka ije anyo ila kene ije no enyu boton ama ije irago wahala wahala ije no da se wahala na webere wa ka na na ọgwụwa beewan ọbara hawa hunne uyan na wataala azabun alim ya masawara oika oni mana ka were tafsiro ni ame dị ya se penwai hunni kai ya henwai hunni isanaba ko na nworo ya ya henwai hunni isanaba me ayai onyuku ayai onyawobo ona mazana wa taala ana ga fi kulubihim maradun fazadahumullahu marada ina yen ni onyuku do mazana wa taala do wale mara tunu ya walahum azabun alim danye oya ana kai uyonon uyon won wo to da ngolen ìrànlẹ́ ní ẹ̀yà ahorohoro àn ìjẹ̀yìn dọ́ọ̀mẹ̀ káyẹ̀ wẹ́ẹ̀ yà ni dọ́yọ̀ àmọ́ ẹ̀mẹ̀ máa kàlẹ́ ẹ̀dọ́ kúrò káyẹ̀ ìdẹ̀dẹ̀ ẹ̀yà kan ọ̀nà ìdọ́bẹ̀ ní hadisa náà ká ìmáàmù bẹ́ẹ̀ àkí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹni ṣẹ́bùl ìmáà ọ̀gẹ́rù àtàhánà àdánáwọ̀ anu mari ibn hotob adọ́hún mari wọn abọ́sí hotob anahu sallallahu alayhi ki pàdàkìtàlẹ́ tó mórí omórí omi wọn lọ́dọ̀ mọ́ oke ọ enisana ka ma anyị na n'ihu kekere ye al'umman abe na ka munafi kevin amma iraren ne yani we iraren ne oyara kare padaki oye ko iraren no nyi hadis iraren no nyaya wan yakulu tasma li qawlihim eje na kare we ska wa waile imam al manawi aka ka ama mehahi e hadisanan in faidul qadir ini ehayana meloke ay alimu lil ilm yani onye oye yani munabi ganon aisa yani okay muntaliqul lisanu bi iraran da jago gori leon wa ho sedure kai do sa shaya bawzi lakinnahu amado maniyan jahilul qalb wal amal ayani bi ayaru maye ati oiso mukoro oye ko enebe nguri mana ka ejen nebe le ya muwasin de eneja kai la taqrabu zinna innahu kana fahishatan wa sa'an sabila asura ya ka agoro da koise agoro sana ahira koise yani fa shabi ndo buza na ko ko la ngulo divin amma dure kai ene mane kan ene na gore ele ele koise ene ba na ide onyele den rioyi ne abu mono wona dure ka era wozitu aguge wozo ohu ni yono amma era la nja ka ajin da ja ya ndo ah odasa okay fasidul akida akida ni sanai ka o oh, so tinai yani akida biyaben yukaru nasa be shakshako te lisani e bi no zalere ilalana na iko hine o ise kale ija kale dure kai o imani kono mana ka yani elena ika e ya waire esi benin o ka faya ko bi sababi atibaihi halku kasir fi zala o ka do agobe o imani hina lana manira re do bi sababi anai kai azawro ro na ika e asa asa de ro ka bo ikeun dɛɛ ka aya ne ba ya ruma ah, o kɔla mu kɔla ruma yɛ yaani waa hure yɔ ine wele waa ni hɛra ne ɔye ko a hana bɛ ke a to susu bɛ ha a hani ka ɔ bɔ nuli wele ko ɔ mɛ yi si bɛɛ kɔ na bɛɛ ŋunɔ emisiyɔn na mɛ ka ɔzɔ rɔrɔ ana don mi ka en najiba ne ma imam tibi don aka ke adofa afalu ila ma oke izni ezu oge asiba ile ukoro na wuni ma ahofa ahuwa fuma doke wahiya nakira mausufa yani ile yabe na ka isin definite ama doba pejuwe yadullu ala annahu idha saksa ashiya al muhawwifa lam yujad ahwafu min qawl ọka ana ka asho kwole isa na ka asho noze isa na ka eya horo lai na eze kuku ba anyi nile ono ka e ana ka horo lai nehu doke ono wa ka ono ka kullu munafiqu alimu lisan ay okana ay kasiru ilmu lisan yani onyi roro ini oyiye irare jahilul qalb wal amal amma ayan ayar mayobin ukoran ukoran mayobin ittakhadha ilmu hirfatan yata'akkalu biha enne zoye as ukorwo yani ona me kosi eh weda bo ona me kosi huesa bo yani abe me kosi oye agobe do bi sana ka e aserisa dake onyi dure kai do me won do yana du banye won biha yad'u wamani le do arho de ngoy arho banye onye palele da da le ka onye giduri ma amma ahyo da no do mo subhanahu wa ta'ala o zo mo do ne be wa wa yafalu ma huwa minhu enna to do huwa enna na ka kai oro no nya ko we we no no na me we le ka ko be me dem amma ono na se be ono no me dibi ono ono to do huwa ne ya donc wa yadharu linnasi tanasub wa ta'abbul ya do hure to he yani werewa ka ana ma he kan ana nji suwaza amma ijobi e were ro mo bona wa taala dure ka isana e me ilinyawe ana da ka zibu min nazib yani odumwawe na domen lakin alayhi siyab amma do tilaru ahe ko ani munafiki me an o ere ko do borawe na ma we ka watu wa shanwa ma he ba ha hulo de do ko na wonere jahannama donc fa hadha huwa alladhi hadara minhu shari' asana wisana ka sharia o kolona hunna hazran yani do kolona de tele min an ya tabaka bi halawati lisani ka asaba so asaba tura ulele ilale ni ana ko hine wa yuharrikuka bin nari isyani dorura sasirura ere oimo kangwan oimo kamawan oimo kajino morian yani do mekaye

daga fama ahtaral munafikin oko da dibi kene e na ki munafiki ali ana al kafiru hakiki ayo ka ka wule na ka ka wule boraben al muallil li kufri ta'rifu eh, al umma ana ka o hure to he akamao ana ko no inan oke al umma o ye ya man ye kai odona mi ka wuli odona mi ku aben odona o he aben du shedan tayo wastasta'iddu lahu ala qadri hajmihi wa hatrihi aka do tinyangu eja e hopono be ni kahurichi dɔmi ka ŋun ame maa yɛ yɔ do wa bɔ yɛ amal munafik awele munafiki fahu wa munadisu fi saf ɔke ɔnɔvi ɔzɔ na yi ka daa ko ɛdalu isaahu yanni bɔsɛ ŋun bɔtɛ ine ɛɛ isaahu komori ɔyi ba bɛ ana yi ko komori ɛnɛ yɛ aha dɔk wali hada kɔla taala ɔnɔmi do mɔzɔn na wa taala duli ka wa bɔ a kɔnɔ ka yɛ humul adu fahadaru. فعفلهم الله أنا يؤفكون أما سبحانه وتعالى كم منافقين هم الأدو أن بأوابين فهذرهم أقوى تيئة make sure ka we take necessary precaution in the end no mo sona wa taala o duwa ku ene o jesi hurele ana ka e em ne jesi ko le sana ka o le da ana ndo ko fahum aglaza kufaran enen katenwo hunu kahuri chin yani kahuri enen yukata hun wa ahbasa quluban dai kai aye no dibi hun ayen no dibi padaki fanara al muna fatara al munafiq yusalli ma al ubere munafiki a kusala yana kai eh, a kusala wa yazkur ma azakirin ala idha ya me oita ma mozbana wa taala enle hida miliki a ko qur'an enle a ko qur'an wa yarfa raya ma ar yani da ya sha wahire ah, flagi o oh, komori ina e arna ka e eh, ya shawa hele akwa huwa sa'ir ala darb ma sa'irin de ya rusa tire uzi ana ka e ana ka e ya rusa e e le sona rusa la yadhhar hadha sinfu illa billah okay la yadhhar hadha sin wa da ba ye enwuri mi adanen yani we ba hura ye kai e wo komori obore we ba hura ye ke munabika ben illa bil mihan ebiji em katowe ebije da mowe ona ndule ke ejani do mo na wataala em katana ka ozi kanyo ko mori agobe dae ena ka da. kidela ena ka oika ene ka ileche echin ona ndo mo na wataala laka hasiban nasa an yutraku an yaqulu amanna wa hum la yuftanun bale ni wewe neron an yutraku kaba na ben an ya kolo ama ago kai ene e e ka kene do yani we are believers ina na ka do wa hum la yuftanun de ze e za mawarin ba ze ni wari kai ana men no mo subhanahu wa ta'ala wa laqad fatana alladhina min qablihim ya la za mawari azeni ana ka era do bi de eni fala lamanna alladhina kadhabu de la ye azena na kai oye ka ene ka kene do yani lichwa wala la man sadikin dila le azeni anai kai oye wo ka ene wo ka eze ize ka bin ona ndule ke wuri mi elene ana be ke anye da mari ana ko mo bona wata ala o sebe dem ka ta du ko mori yani be je ka kai en ka ton no obiye ne aida ka ene sheri tere swan o do mo bona wata ala do me ka anyi victory tere so le ona ona ndoke weelewa ijen weba hura yawa weska yawa yawa jebu wa jebe halobe den jo wa halobe do kwesu we ona mana chiteson ona ka gaison de wuto doka mala ska bi lo suka ya kuwa kole den ama yo kale ka akale da ku e wuto kene as brothers ano margin <laughs> ola jet iko be ọbịdị ya no hure ika do na lokoja akulu koja zaria ebe kwa ne na ba dɔke ɛni sɔnna baa baa se yɛ wa isana baa mɛ ka ayi ɛzɛnɛn ɛtɔɛ walfita ijaani na bɛ walibtala a daji ɛzama ana ikɔ tu kama kɔla taala asuma kɔmɔri fana wa taala o juu rɛ ŋu a o juu ere ɛ a lɛnɛ dɔke wa mina naas man ya budu lɔha ala Thank you. فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين Umar bin wa ta'ala aka anyi inangu ala man yabudullah ala harf ana ka e ya he ko mori amma a he ko no so that ibasi o he ni kana do chichi ete abonyi inala fa inna sabahu alkhair ana bika o e to ko mori o ida atma annabi ka ya no nete ya nda ko na kare ases ko ni ajedo no mc asbi ka ya no kare sɛmɛ akoko ayɛlɛ fɔ ayɛlɛ tɛ ayɛlɛ fɛn wɔrɔ nɔmɔsɔnna wɔtaala wɔyɛ nasɔbatun fitina ejibiti nɔ kanyɔ wa dana bi kɔmɔsɔnna wɔtaala ɔ sɛm kata bɛn nkɔlɔ bɛ ala wɔjihi doju se tiɲɛ sɔ wa ko hɔ se dɔ ka hɔ ɔnɛ in fact an ye travel nɔ sɛmɛ do awɔ dɔ b'aw k'an yɛlɛ dɔ kɛlɛ kun yinɛ tɔ k'e dɔ at least wɔlɛ jaabi at least o oh, he a bɛ wɔ ɛhɛn dɔ kɔlɛ yinɛ tɔ. dɔmɔ ala wɔtaala lɔkè ɛnwiri mi ɛyɛlɛ náà ka ìdí ayé ne ije ìdí ne gana àmà ìdí nkatɔ bɛ ɛlɛ aṣáwùsɔ ɔkè ɛnwiri mɛlɛ nɛ hɔsirɔ dunya wala ahirɔ yanni iyɔrɔ mɛwa yanni ɛyɛ hɔnɔn atakɔ yɛrɛ lɛ ma dɔmɔ ala wɔtaala lɔkè zaali ka huwa lɛsɔrɔ ihi anaghị ka ọ ka okwomori nwa yini isana ka wa ka ka wa da nan antum mari sallallahu alaihi wasallam amma hawasa amma ka amma asabina konis kono huse usile la asalu ahadan gairo ana kono ma na hawne sause awale ma don to mari sallallahu alaihi wasallam kul amantu billahi thumma istaqim ka ka wa do yo masuna wa taala aba bele mon na du tenje ana no ka fal munafiqu yankusu an ala akibai munafiki bana sao ile mle se bale man ana kan kada te usun wayabiu dinahu ọkadure kai adinyana adịnya kọnọ dọ dọ na ere biure kai yani ẹwúrẹ́ àwìlẹ́ àmísọ́nyàn ọ̀nàlẹ́ ẹ̀kọ́ iná náà ka àtọ́ òhùwà ka ìjẹlẹ́n ẹ̀rọ ha ẹ̀mà náà mẹ́. káyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wúlẹ́ mẹ́rẹ́ náà nìyẹn náà ka àwàkùnfẹ́ ẹ̀ẹ́gbẹ́ hàn náà àná ìka ọ̀bà nẹ́tẹ́. ọ̀nà mi ẹ̀wúrí mi ẹ̀rọ ɛlɛ akɔ kata ɛŋo wa abuhu dɛ ya ka dɛ ya ka kɛnɛ kɛnɛ kama kɔla taala alima gɔmɔ sɔnna wa taala ka wa minhum. wa minhum man yalmizuka bi sadaqati fa in وإن لم يعطوا منها إذا هم يسخطون نعم سبحانه وتعالى أكاني ana أنا إكا eya ka chilewu ya criticize eya tuwehuwa ewonto mori sallallahu alaihi wasallam in rai sadaka sadaka non a ekehela na mana ana ka anyi ina na do ana ka o yani dule ka awe ka ya katon ene bere ka e ka ran amma na mana to an sawa na mana se me ale to ke here be anabo o iza e ili ili na me ene re anabo ka me ka e huna a mi program a kan we ni generator a moson o mani no no na kakule yani o ya na we hi na oni kenere oyego anake hanon a wona ma to to awon we lu da horwan

Muhammad bin wa ta'ala oki inni ana ni menye mosan yani islam mena kene do besimi oguba agobe isene bunyo wamban isene yesin o tuwaine in ayen ne daika donyo kon wa ta'ala oke ne allazina yuzuna nabi ana ka okwo kata ni yani inile na ya ame inile anaika e aka wa yaqulun da ya aka e annabi sallallahu alaihi wasallam huwa uzunun ka annabi yani na la aka aka kene boss da se mukoron yani de ni di look ka gullible e, anu wale se ba yo kene anare ko da se da se mukoron onam ejenyi e azanye da anya roha da da menwa da nore pa west kwanwa ogo dure kai aza ini e jamao asi kene kwes kene control ene e ka kene duwe hu dan e janye jo we dot na ka de yero ka ezo so e na we dan anyi seme anyi na be e ra e ka banya na man kare wa na me ka sa odon okay de ya ka ya ne bi kai ane bi oznun ona de ibn kasir rahimahullah alayhi ay ka ana ya ka ya kuluna huwa uzn dak ay man qala lahu shay'an saddaqahu ona akala yo kana do ko hilela wa man hadathahu na sadaka ona akala yo ina do kile da ben fa idha jinahu wa halabna lahu sadaqna iji yene tuadi yeku ya do ke idha idha ila nan ona ndule ka munafiki ene roka asanya musa zayo mtomo ya ka ju wa adne tuado ka ko wallahi talahi ile ona no me an otabo den e konto muri sallallahu alaihi wasallam yani oiba oto ona buta kul uznu hayrun lakum ko mani suto pe ono nyai da hu nin ai huwa uznu her utoy do aben yarifu sadiq min al kafir onto mori sallallahu alaihi wasallam oye ize iza ya to ileke ono me dure kai eje ne eche eche de konto mori sallallahu alaihi wasallam oye ize na no ni re den ne kai onto mori sallallahu alaihi wasallam oye bo bele wa kanan ana de e ga don to mori sallallahu alaihi wasallam ko ya bo sutope ono to mori ba sutope utananya idaben yani yu'minu billahi wa yu'minu lil mu'minin wa rahmatu ake dawo ya mazmana wa ta'ala dawo ye enai ka enne down dawe ayamba lil ladina amanu minkum ya enai ka ye enne down ina wawni mtu muri sallallahu alaihi wasallam bana ambaiwa amadu mazmana wa ta'ala e wanai ka wabe duwa ko hanon to muri wa ko kasa ngere ere anai ka waka oyekon oke ezedna na ita emani ya wallazina yuzuna na yuzu na ita e akwa kata enwo yani onto mori sallallahu alaihi wasallam lahum azabun alim anyewa oya na ita e bo chala enwore oya na ụya e oya nwa nwa be anam dare na ita awo dawide anaika onto mori sallallahu

eya kale enere ayada na ka omodu na omi izeka eneba no ye na ka na ka eje neba kale ni ilinu dibi ilinu kenekene ese kale ewan ona dure ka enwe ka ka enya na ka ka e e yani e, ha na ka ka ka yani enere bi onai popo ije agozi rekon azi kai en munabi kanan en ebana kurekon ana enere na ka e mana kai onto mori ni salam e mana kai onto mori onre asabi ka yani eza ho hada amma ije agozi نمر سبحانه وتعالى دا شكاية ولئن سألتهم ليقولون ولئن سألتهم ليقولون إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة umar bana wataala oke munabi gana wa hawase da ka same no mana kan ne la yaqulun la yaqulunna da ka kai innama kunna nahudu wa nalabu e ya silinu ya sirai no se be kenen dira ma hen ya ni le non e bi boza e bi ka di di jetinan da umar bana wataala oke won to mari sallallahu alaihi wasallam ka wa kai abillahi o mori ati ayan atontan enen wa simisiyan dɔma sɔnna wa taala dɔk ɛzɛnyi excuse ɛzɛnyi oyebɔ ye wa ye ne lɛ nɔn ɛnɛ la makamaw ɔba bɛ lɛmɛ n'a yi ka ye ɛnɛ ka kɛnɛ dɔn dɔma sɔnna wa taala ɔka yaa je ibe ipa ɛni ɛɛ ŋɔni ne iba so yaari kpasa a ko ka ye innahum kanu mujurimin a ko ka irago ɛbɛ ndɛ irago n'a yi ka ye irago ana yi ka ɔmɔ ka jinɛ sɔnna mɛ dole ke ɛsɛ duwɛ hɛ ha. espe munafiki onobe ehilichi anaika enera den nesa si uzi anaika e uzono biledan ana nama subhanahu wa ta'ala doka fi qulubihim na yani inayen anyuko yani sakam doke onobe enwo isanaika bo yasman na jada ba to ko sababu hada al marad sai sababi anakoko non be da'fu yakinahum onobe oyokome anaika okome oyinye ezeda oyin satinity oyiko ezeda ele onon kawon ka onon to mori mane ka ele zaben wado afudinahum ati adinyen ni anai ka e adinyen na soro wa adinyen ya anai ka akome kaga wa kama tuwasiful qulub bil munafiqina bil marad wa saqam ame juwe ai o munafiqina kai e. ayan ne o akome e, yani ayan ne onyuko ayan ne onyenwore tuwasiful qulubil mu'minina bis salama ejuwe ayo komori dai ka isesi juwan ono be kai aya na han kama kala tabaraka wa taala azma kama subhanahu wa taala ama kala in la yakum laka yawma la yanfa'u yawma la yanfa'u malun wala banun illa man ata Allah biqalbin salim mana wale mazmana wataala dake ekohe onaika eba maifani ugu anaika ọzọnyi wala banun abi ozi anaika e ọzọma wadakade wa marunu yani seba maifani yada illa man ata allaha bi qalbi salim aki ona la malun wala nasabun la malun wala waladun wala abuka نعم وجانك يوم القيامة أولك يوم القيامة لا مال ولا ولد يعني أقوى أبا ما يفعلون أجنو ما أبا ما يفعلون لأن أتي عند أنايكا واني so abisenen enyi ina naika ye onyan magwawo onam dule ki isanaba magwawo ya da ido ya sabe illa man ata allah bi qalbi e ọ na gero mọzbana wataala lele ayi anayi ka ọ sede. ọ na gero mọzbana wataala lele ayi anayi ka ọ dawuli lomoli dẹsẹ ẹnyi ẹbọbọ anayi ka a kuti rẹ ŋu sẹsẹ anayi ka ọba mọgọbọ yọ dai ọna mi du duure ki ayi munabiki ọna maniya dẹni nye fi kolo bihi ya yanni maradu shak ẹyẹ nyi oko ọ jẹrẹ ka wa maradu taradun ụkụ ọ yi sinasẹbẹ ka iye na wọlọ kama ya ọna duure ka liyan al munafik mutaradan. munafiki wa nama na ejesi ana ndo mwana wa taala laki muzabza na baina zalik baina zalik la ilaha rahman subhanahu wa ta'ala munafiki yani ba nya da una kanadin Oh yes, o oh, yenon ona do mo subhanahu wa ta'ala ko no no mori ono mori obu falan tajida lahu sabila o oh, ko kunya mulo de de umulo na da so buyi a kino ibolo jode inanen donc asma kama bani sahih muslim ini hadisa na ka on to mori sallallahu alaihi wasallam e ju munafiki ya dile jihadi okay masal munafiq ka masal shati a yoro to baina gonan yani boy apeju munafiki boy asma katame Ah, ana ah, ka a nyere na ka ne odu edeba eba iragwanan oyan liragwanan yesan on dasan ijen ijen da rabina san dake a ira hiya mutaraddadun ana wana ka o mana ni na be on ni na do ni ba be dake fal maradu hunna al maradu bi tarada ana be o yo bon ni nan fahum la yarifuna al yakin wala jazb enayda da din nere nye ono la ti tenyi tunisan famaradu qulubuhum huwa taraddud wa shak ana dure ke ụkwana na ya ene ọnọbe ụkụ ọyinyirere ọyinyerere ati ọyijireka akwụkwọ ọsọnọbe ịsamụ emunabika akụkọ wali anal marid akwụkwọ n'ebe ezina nwaazị mutaradda bain al hayat wal maut yani en wa ajala den wona serious dure ka be ku ezu ati ya

ebi dɔbɔ naa wɔla edzo wɔla nyɔku eid do wiki immunity awo dɔmɛ ka o kɔna wɔ ɔkò bɛ kɛnɛ o si la haya awɔ oko mu na fi ntsi mɛ ɔnà ndúlẹ̀ ka wàá hùn nà ɔyí kɔ ayọ̀ dàdọ̀ ŋwɔ ɔyí nyi ɔyí ɔyí yé tɔ dàdọ̀ ŋwɔ wɔ gil ɔyí nyi ɛbu wɔ dàtí náà dọ̀ ŋwɔ bi ilá ìkàlìmàtò dì níhìn ɔkè ɛni ɔyí sɔ nẹ́bà ɔtí rẹ̀ ɛdínwó nasɔrò rɔ̀sọ́lù hó ɔlùmọ̀mìnú ɛni ɔyí mogobo anai kai ena mana mogobo dure kai ayo dibi nyo kawanan yani omori so ko mori onre yo to mori onran to na kai mana me ena mana sire ne eh, kai e bahurawa ayao e ni ara anyi odidu kai oya ka worwana dako bitali ijamania izdada marad alladhi fi qulubihim da me ko anabe oko e munafiki wajala yakinu fiha da'ifan is certainty is there nan ijana da kuma dake ai bima anzala min alquran li kufrihim bihi o ke sana ka umar subhanahu wataala ta'ala o ce ta no quran anai ka o ibolo juze abara ko beyan da ka wa makama ran li annahu la yujalisu ahad alquran illa qama minhu bi ziyadati aw nuqsan agụkaghị ọzọ ba ya atụ adanyenyi ọba oh, ya atụ kwe qur'an ọ oh, ka ah, ko qur'an a kwete o oh, me kwete abo aida ah, to ọ donyi oiji ha oye ọ na kwete aida ah, ka e abika ha ka ọ na ka oyo mo subhanahu wa ta'ala obin dure ki ọ Amal mumin awela na ka obo ko mori oya to pa na ka aku qur'an oya na ka aku qur'an ono da aku qur'an fa yazidu imanihi do me ki oido anaika o ka kono do oido ono do me ka o ka hile unaba da ko amal kafir awela na ka anaka mawabin fa yazadu rijsa ila rijsi o ka do me ki onyi rijs yani onyi ebobo anaika o datini ewubo anaika o inan ono domo subhanahu wa ta'ala anaika onne bate onini onoban daka ka wa idha ma unzila suratun ma unzila suratun زادتهم هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون الله سبحانه وتعالى أكجاه من تيتي سورة يعني chapter in the Quran أني نني أنا إكا إيه زكاة إنه بينا أنا إكا ayon na chiwan o datini oi dawoyo toki awira na ka enne do do meke agobe ka enne do abo do meke oi do ana ka enne do do meke onye dato ona me doki je dato no o be wo hum yastabchirun di yehi na agoka imanya a ka here wa wa na ka a cheke nwa yani wa ka here ini oi do wae

دارا كاين آية سأنا ما سبحانه وتعالى أنا لك إيه جوية من القرآن وأن من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وما سبحانه وتعالى أوكا يوتي القرآن يعني كا أوي تشويتا نتشويتا آنينا يعني أهنا يعني danyi nan anai ọbụ aya mba bayo pomolin amma awele nai ka menye mosan awele nai ka ini ebe be bele nwenni enne ele nwenni enne mi hune nwenni debele me hune nai ka ogorwan amma subhana wa ta'ala aka la yazidu zalimina illa khasara ya e nai ka enne ma je ahana ko subhana wa ta'ala o ọkanye da tọnọ ba mẹ wa illa hosara ake ẹnininyi ẹnwuni hihu na ẹnna bi di na ni ihi dom mẹ ka ihi ọnọ ọrẹ dahu mẹ ke ọmọ sọnà wọtaala aṣọ ọbẹ ka yanni sọnà ẹka bọ́ọ̀nì bi ọ̀nì ni yọ̀dà bọ́ọ̀ mẹ ka ayọ̀dà ọ̀nì hùwẹ̀ mẹ ka ọ̀yọ̀dọ̀wọ̀ ọ̀zà àmà náà fi kòló

ake ahi mamu kurta biyu sai ta yana ba ina na ke arho tafsir rabin sabi hikma kafahu alaihi salatu wasalam an qatl al munafiqin ana ka an to mali sallallahu alaihi wasalam o na wate o munafiqi ma ilmihi bi ayani bada o na kun to muri aye e paine ni kai azanon munafiqi rabin wa zakaru adwibatu an zalik yani arhu mufassirun yani arhu na ke yam tafsir enne ko hiwe ana ka aro enne rayona inan masabara bi sahihain ana sana ko ya beta ni sahiha ba annabi sallallahu alaihi wasallam ki on to mori o mori mo da ma qala li umar radiyallahu anhu o ka umar mo hina da kai akrahu an yatahaddatha al arab anna muhammad yuqatilu asabu me yi kai an rabawa ay ne ka kai ani muhammad sun yi ma wo azine wan azana kai sasa da kwa mana hadha hashiya utumi awon ayhon nan an yakau bi sababi zalik tagirul kasr min al arab ka ọba me ka ọzọ ọrụ ọrụ ẹni e jesi dẹ ba nire ma ẹni ara anaghị ka anira bawa ebe dọ me ka afẹ ni dadi ni dọka ọnọ bi ka ọba me ka adị n'ekwere islam ile li anahum la ya durun agụ ka ene wala ya lamu na bi hali munafik ene ya ile munafik ime ya bikọ ẹni mi nire ero ka ya munafik nan ben le ya asuma nkoko mori ya na wa me ya dan na ya ba muhammad sallallahu alaihi wasallam dọba le ma ka aka anaka fa idha qatala almunafiqun wa hum yadhharuna alislam ana ka munafiki dana ka islam ya yi saito hen wa yashuna baina almuslimin da la kanu ko mole qala man lam ya'lam bi halim da ya ka na ka ayre eh, ni me ka muhammad yaqtulu asaba an muhammad a wasabian falidhalika taraka nabi sallallahu alaihi wasallam qatlahum agwasa nan an nabi sallallahu alaihi wasallam ana wa dawan doke wallahi yalamuna hikmatu fatlahum lahum den ne ya sabi wisdom sabi roye ana ka o me kawa wa na fatlahum yahu innama huwa ala al-kufr wa na huwa abuka ezebe na kai ana kama wa yebe enne do inadni muzmana wa taala fa innahum innama yahuzunahu bimujarrad ma yadhharu lahum yani enne so e wa na ko ule to he wa wa fa yaquluna inna muhammadan o kada me kai umma arene ko ka kai muhammad ora wasabian. doke okay asana bile ana ke imam qurtubi asbaidan dara ka za kai asana bi ila yake hadha qawlu ulama una wa ghayruhum asana bile yake ono ye ina ya tana ban kama kana yote mu'allafatu ma ilmihi bi su'i i'tiqadim asman ka amma ana ka iski ayan amma kaya no kwebi islam ana ka aya kai akido dibiyan amma da isa sayo قال ابن عطية ابن عطية دوكا وهي طريقة أصحاب مالك يعني سنة بذي أنا كي أذي إمام مالك ينا ينان ناس عليه محمد ابن جام والقاضي إسماعيل أكا من دربة يعني محمد أنا بذي جام أتي قاضي إسماعيل يعني هون في مجلسون ومنهم ما قال مالك إن أن يعني إمام مالك كاكا إنما كاف رسول الله صلى الله عليه وسلم عن المنافقين يعني أنتم مولي صلى الله عليه وسلم أو آه زواج دو ومنافقين liyubayyana li ummatihi agodo meyi al umman anna al hakim kawira nay ka o mokare ben la yahkum bi ilmihi o ba siro ya ni sononye o ya na ba to non o ba se mokare tak wa hadha qawlu ahar atana bila ko sa fi ma yata'allaqu bi tarki qital munafiqin in sana ga o me kana munafiqin daka idh al qawlu awwal huwa annahu taraka qatlahum li alla yafiru nas min al islam yani e papa awe ka o na wa kono wa agobe da asa asa de bi hun islam wasane lahu ta'alluq bil hukam wal qudat e ko wa dog zuge a kare onre ame meme o kare ina kanada wa huwa an al hakim la yahkum bi ilmihi ana ka omodona mo kare we ba sa da kure ka betu asa ko ya o se mo asuno we about ona ona ku me kai wa mo kadu e ka ke kuli nyen daga ba rasul sallallahu alaihi wasallam kana ya lam anahum munafiqun onto mo riwa ku munafiqun walakin lam yakum fihim bi ilmihi o mo kare torawa al furid oyan doka pe jule na ana ka ona ka a mo kare ekura yalam anna hasala min fulani kaza wa kaza o e ka anyira na man me hono wala na ala kaman summa jawa yatahasamuna ilay o le mono de ko hankata dan lanya na kai e bel lo a hankata na ka na na ka na ni ko mo kare to en wa huwa yalam anna hadha shakhs lahu haku ala hadha shakhs aka doye ka odonon on yi haki tana so so ile so anai ka o yan ama walam yakun indahu mudayi bayinat onye nwukle mi ele ŋa ka anɔ mɛn yani ya wana bado jaba wewe kaka wa de kolono boy yo o de kehen yani jana na yake ke ono gwa no lesho doke wo wa mana ero ya wa sama kalelen eye yani oba je de kure karoda yani na eba na ka a kure ka do do shobe evidence anayika onyi ini ere yonon

donc alañi ana ke imam shafi o kaka innama mana rasulullahi sallallahu alaihi wasallam min qatl munafiqin on to mori o oh, yo kono munafiki ma kanu yuzahirunahu min alislam abu sanai kai e eh, eh, ne hure to oh, en islam ma oh, ilmi bi nifakim aw lam nai kai o ye munafika ah, ben lianna ma yazarunahu yajibu ma qabla abu kai sanai hure to ha ba ora abu gubai sanai ka o ya bede donc o so kata ile non hadisi on to mori sallallahu alaihi wasallam ana ka telente be ọjẹ tẹrẹ ẹni buhari wa muslim kí wọn tún mọrí sọlá alẹsàlá ọkùnmírìtò anukọtìlá náà àmọdá mi ká máa kọ lẹrẹkọ hàtà yakulu kọlọdẹ nàgà káyé la ilaha illallah ẹni mú lẹsàn àwọn ẹka akẹ allah anúdà àhẹgàtì lẹsàn lẹsàn akẹ allah fẹẹsà kọlu ha ìjẹ ńlẹ mánìkà asọmùmí ni dìmá ahùn wà àmúwálẹ ọrọ àhàhùn wà mí ugwẹni anyẹni ni àti ugwẹni ìlàbí hakẹ ha ẹ wọn àyíká anyi hakẹ islam yìí nan anáwọlọkadọ anáwọlọkadọ anya na ba wa hisabuhum ala Allah azza wa jal yani to sheni o ido mori na kai ono nyu do chete hun da kwa mana hada utumiri na na weka man eh, anna man qalaha arana amane ka jarat alayhi ahkamul islam zahiran yani aba melelo o islam ino hure to he penkana ya takiduha ana weka o banya kidono akida no wanan wajada sawabu zalika fi darul akhirah yani ile na o man obel to si in e ko dere ma ana be ka ardo ma na ka la ilaha illallah asala ko chai na dia ka oi ko no kan we lo ke ban sama lo ka yani ko lo ka munabi ka eh e ba mere lo yani no minum bi zawahir wa tarku sara'il ila allah yani ibada lele ana hure to he ana be we da bo din na bo mo na wa taala ko na ko mo kale ona doka wa illa mi atakiduha lam yanfahu jaryan al hukm alayhi fi dunya ọka anabika ọnyọ asakida yan ọma ifane ọkaye ọkare anayika ọdruse enire swan ene honon wakauni kana holita ahlal iman agobagowe kaye ọba hulanayika ene do azuma kemeka ina mana kesi sibikete okomoli obolo ene sibikete munabikole banyam sibikete ذاك وهذا أمر مشترك أو قسم بلا أنايك أو بينان وهو أن من أظهر الإسلام أو لنا أفس الإسلام دبل فإنه تجري عليه أحكام Islam waba makalele lo ibilan waba mehia ibilu ko mori wa mehia fayo amal fayo mal muamalat al muslimin fi zawaj aba mehia in ile yana mehia ko mori in ono yin wa fi salati alayhi idha mata in oyi ko sala yi kwani josu wa taksiluhu ati oyi wenyi madama annahu yadharu islam ana bika oronon islam oyi hure to hen wa in kana yabtinu al kufr oda kade akamao ay kono stainen amma

weba mokalai daika oyiye onunye enilei ozonon onu bizanto wele be use kai ile na ka osana ko sha wa bi de korona ohobo oyoyi ama ekwe ba ka kai eke yo man wudo ka asha hu nanka otamana no shan yani a will not pass judgment based on his knowledge and like oye about ono doko ko ta no ka ona na ka ke ono do aba melilo isiri anaika ohure twehe yani okare o komori ame melilo komori ona aba se melilo oye ko ehobe babola dosi nyima do akwụkwọ o danye omeme ehobe ini enwene ne anaika mọdụ na wataala ọmọdai ọntọmọdị sasalam kasakwụsala ya wa dahịọ dị wuri kee an to mori sallallahu alaihi wasallam inu monaika e skona kusala ifa imunafiki de umar radiyallahu anhu de skona zaje doyin ana me dure ke ale ba munafiki do shetete ija ho se kono ne lo kan ka kusala da kan e an to mori sallallahu alaihi wasallam do ki enwuri mi e na ka ulaika alladhina nahana Allahu an qatlihim ele bilima naika iyo mikamawa wa fi lafzi al-ahar in an wasa inni la mu'ammir an anqaba qulubi nas wala ana shuka butunihim aka da modam kama jayada rodi ma isainan alka inen ni maha sagawa dule ke akale ene hanan fal ahkamu tajri ala zahir yani akale bana ba na tele sana ko hule to wa sarail mawqulatun ila Allah awere ewere ni anaika ene site akamau anaika e ene site na ya bo ono di na bo yi omori subhanahu wa ta'ala sababa ureke ani muhammad sallallahu alaihi wasallam anyi aza ini aza anaika ebel muna eb munafiki doyawan anaika ọkara anaghị za akọrọ ọbọ ya ọ bụ ka wọn ama ọ rịba wọ because of enwurizi na n'esebe a nka li okomori ene enelele ha ma ene enwuri mire na ka o man ama okomori o ya yani oko oben aki nifak oko oben azman kuma ka oko oyin no chenwa duwa masobere kai ahono no anya nwore odola ka ka da ka ka amete stout wa ni typhoid fever typhoid fever on o oh, chronic oye ọ o wani kansa ọ whatever ono ebe anai ka e o anaghịka ọdọda were ka o dola wele ka ya wa kune ta wa ma sobori ka e eso wa anya ngume o konon do wa kiyan o konon do kana ko de lafiya o do wale ma be tena wa melebe ya ya o ka wa galare polo anai ka wele ke aya o anyi enwa ka o inan aya onyu ko ume ka e ejenye wa na se witi do ka cheke high blood pressure ya ni e, bp wa me awama wala kai e wa check iman now yani your iman pressure yani the pressure of iman we ro kai a he kan ba wa na da abi ma dahiren an wa da wa dahire wa kan ye wa wetere wa ya e, azma kumar ibn ataf radiyallahu anhu okay hasibu anfusakum qabla an tuhasibu misiro ye nwa one to we das la misiro ana ye ka odo ya etori e, imene deruwe to do he nwa ose kai ini ajin simira me yani ini hunere agogo nto mori sallallahu alaihi wasallam oke man istawa yawmahu fa huwa magbu'an ola toro no anai kai isono doza ini ere on rajin onyonyo bin ozono ora mihi yani ozono yiyome because baska wa anyi edato ini ini ni yani wale zili site ayo mo subhanahu wa ta'ala alman kin ma kare o ko mori yani sono nai ka ayen ni on ejen ne kaya daiki benyi ziyada ini oido ana ke dotnan wa hum yastabshirun ijeno de yihina sababa awroke oyi manika oni manaka bawro korona aka tena wo yasimulele ka abenyi okwoben anyi anaika a inenwai anaika yanyi dikumuri awo dani abanye du hei antarko yani hei e, wana watete ya ono tinya da umuri na oku okun munafinci albani rahimahullah alai albani zaria ọkọ munafinci dodo ne ya sana hi munafinci bo yi ku awon ana ka bo le ọ̀rọ̀ na nyon so ya hi mu na wa ta'ala munafiki sana hi munafinci umuri na wa da sore umuri na wa e ahun yanya umuri na wa yele dia nyangu banyo kole ọ̀rọ̀ na kala huma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk